المؤمنون من هم المؤمنون حقا قد سبق ذلك في خطبة الماضية وإن شاء الله اليوم سنتحدث في هذه الخطبة عن صفات المؤمنين اللهم اجعلنا منهم هم الذين رضي الله عنهم ورضوا عنه قال الله عز وجل في كتابه العزيز قال الله قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحت الانهار خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم ما صفات هؤلاء المؤمنين نسال الله تبارك وتعالى ان يجعلنا واياكم منهم ابنهم آه، خطبات خطبه insha Allah ta'ala ìdámà tí bára wa sọ̀rọ̀ mẹ́ òun náà ni ìròyìn àwọn mùmínì òdodo léyìí tí a ń fi síwájú àsọtẹ́lẹ̀ pé ogbò olùfẹ́ tí gbọ́ wa àti èmi tí mo bá yín sọ̀rọ̀ dénì alọ̀bẹ̀rọ ọlọ́run ọba ní kọ́kọ́ wa àti ní gbangba wa ká ní ikhlas ìṣiṣẹ́ torí tọ́lọ́n ká sí fọ́lọ́n ká máa ní nínú àwọn tẹ́ àtàwọn ìjọsìn láti máa wẹ́sàn lọ́dọ̀ náà bàbẹ̀ olúwa ní yàrẹ̀lẹ̀bí na àmánù ọlọ́run mo pẹ̀lú olùgbàgbó òdodo sọkùnwọ́ ẹlọ́bẹ̀rù ọlọ́run wàkúlù qawlan sadida ẹ máa sọ̀rọ̀ tó ṣe déédéé

ẹniyàn ló jèrè ìdè ìjẹ tó tó ní olùtẹ́síkọ́ ní ìbádọ́lá inú kútúbà yìí lẹ́yìn ìgbàta ti sọ nípa àwọn mọ̀mìnún mẹ́rin hún mọ̀lì mọ̀mìnún na haqqani àwọn mọ̀mìnún gan adẹ̀mú ọ̀rọ̀ wá ní tọ́lọ̀ ti ròyìn wọn èyí tó fi ròyìn àwọn sọ̀hábà tó jẹ́ tí wọ́n jẹ́ aṣíwájú àwọn olùgbàgbọ́ òdodo èyí tó fi ròyìn gbogbo mùsùlùmí tó jẹ́ ìrìnfẹ́ pè ní múmi ní òdodo gan ẹ́ àṣàlàyé ẹ̀ ìtọ́lọ̀ ti sọ títà níbi ti sọ ẹ̀wàrí ní èní insha Allah ìròyìn onílẹ̀ pẹ̀lú àwọn níwọ̀nyí àwọn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala

ẹ̀rìsìnà min àwọ̀mù ni'amilu lẹ́tí ànàmà Allahu Subhana ala ibadi bí a ni'matul iman tó bá ń wá kí tó ń ṣáàṣì fún ìdẹ̀ra tó gájù ìṣẹ́ olúwa mi fi ta ayé lọ́rẹ mọ́lágójínà bí a ni'matul iman ìgbàgbọ́ ni ìdẹ̀ra àgbàgbọ́ ni Allah subhanahu wa ta'ala ó sọ o ó ní wa'lamu anna fikum rasulallah ó ní ẹlọ́mà o nígbà tó jíṣẹ́ ọlọ́m ti kú tán rìsáàlà rẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀ ó ń bẹ láàrin wa láwọ́yúfẹ́ oúnkún fi kẹfìrí ní aláàmù ṣáájú gbogbo ń fútẹ́ fẹ́hùn ọ̀pọ̀lọpọ̀ ń àníbí lọ́wọ́ ti fún yín ni làánítùn àfinirọ́bà yín orúkọ ẹ̀mìnìyàn mọ́ dábà nǹkan mí jọ ní òun yóò pa ahùn kọ́dà yóò tún ọ̀tọ̀rọ̀ àjọ́ àlóòjẹ́ pé àbábá dá ilẹ̀ fọ́lọ̀ ní ọ̀tẹ́ tó ti gbàgbé àti bọ̀tán rẹ̀ níbo ló lè já sí ọ̀rọ̀ nígbà níbi bá ń tẹ̀lé gbogbo àwọn alámọ̀rí ẹ̀yìn gbogbo àbámọ̀ dáhùn ìlérò ti báyìn wàá ló ti dé wọ́n lákínà náà حبب إليكم الإيمان وزينه في قلوبكم ọlọ́lọ́run ni òun kò yìí fẹ́ gbàgbọ́ sí lẹ́mì òun wá ṣe lọ́sọ̀ sí lẹ́mì àzájánáwó fi qulubikum òun ṣe lọ́sọ̀ sí lẹ́mì ìgbàgbọ́ ló tóbi jù tọ́lọ́bá ṣe lọ́sọ̀ sí lẹ́mì yẹn tẹ́mì yẹn gbà á yọ gbádùn tó ṣayé rẹ̀ o yóò dẹ̀ máa gbádùn nígbà tó ti wà ní àdìjẹ́ náà وقرها إليكم الكفر والفسوق والعصيان ọlọ́run lòun kó ìkórìíra ìṣekèfèrí sí ilẹ́ni kéyàn yàpò kí òun lòun kó sí ilẹ́ni kẹ́ máa ṣẹ̀ kẹ́ máa dáràn òun lòun kó ìkórìíra rẹ̀ sí ilẹ́ni ulaika ọmọ rọ̀ ṣìlúùn olúwaláwọ̀ta ṣèyí fún àwọn làwọn tí wọ́n mọ́nà ìbádọ́lá kálọ̀mọ̀ ọwá ròyìn àwọn olùgbàgbò òdodo yìí pẹ̀lú àwọn ròyìn èyí tó pọ̀ nínú ṣúwàtí mọ̀mínú Allah subhanahu nígbàtí ó bẹ̀rẹ̀ yìí eri nínú àwọn súra àwọn ti ṣèròyìn wọn oníròyìn wo tó bá fẹ́jọ́ kan nú wọn kẹta ara ẹwò táwọn òròyìn bẹ̀rẹ̀ ara ẹ tí ó bá sí òbùkátà kò bíúdì ẹ̀ kò bíúdì ara rẹ lórí ẹ̀ kò wá báwọn òròyìn yóò ṣe dára rẹ ọlọ́ni kọ́d aflaha al ọkọ̀kọ́ sọ pé èrìnjẹ́ ti tẹ fáwọn yìí láwọn múlé falá ti dúnìyà wal akhirah kí ti wọn eríire ọlá ń bẹ fún wọn láyé bíbá yìí bẹ́ẹ̀ ni ní al-qiyamah ọlá ọmọ jẹ́ ti wọn Allah subhanahu wa ta'ala ọ̀wájú ó dúró síbẹ̀ ojú oyé inú rẹ̀ òun náà ni pé alladina hum fi salatihim khashi'un wọ́n máa àwọn èèyàn pọ̀ tí máa ń kírun lóòtọ́ àmáwọn mùmí ní òdodo tí wọ́n bá kí bínú kú ṣúwọ̀ àwọn máa kí àì bí ọdúrú kọlù wọ̀hùndúrú ọ̀bẹ̀wà máa lè máa dá ìfẹ́ ọlọ́run mọ̀ gbé wọn wọ́n máa ránkùn orí lọ́dọ̀ ọlọ́run wọ́n máa bẹ̀rù yẹ́ ni wọ́n fi dúró síwájú pé àwọn mọ́wájú ẹni táwọn dúró sí ọba tó dáwọn tó dá gbogbo ayé làwọn jọ́sìn fún lọ́wọ́ ilé yọmọ̀ bá wọn nínú ìrun wọn nínú àwọn nǹkan tí ẹ fi wá mọ̀ pé kò ṣóhun bẹ̀rẹ̀ nìyí gbàdí bá ń kírun inú rẹ̀ jẹ́ ọmọ àwọn mọ̀mí ní ìta rẹ̀ tẹ́ ma rí kò ní ma wò ríwọ̀ ọ̀hún tọ́lẹ̀ bí bá ń kírun gbogbo tí ń kọjá lọ lọ́mà ẹni ó dé gan kọ́dẹ̀ ló bí fọ́nì débi pé ẹni tí ń bẹ ní tí ò kírun yóò dẹ̀ ma bá sọ̀rọ̀ lórí àtorí òun kọ́dà àwọn míì ma ń tajà ó tún gba owó tó fọ́n ṣẹ́ǹtì wọ́n dẹ̀ wà o mọ̀mí ní ti ọkọ̀ já di sí sí kírun

lọ́wọ́ hádá àwòhádìí sọ̀látì mòmìnì ìwọ̀n àwọn mòmìnì ní tolúwà aláwọ̀sánà tó wòrò yí wọn pé wọ́n kírù nìkan o ní alẹ́zínà hún fi sọ̀látì hìn kọ́ṣẹ̀hùn ọ wà wọn tí wọ́n bá wà nínú oorun wọn wọ́n fẹ̀mí sí wọ́n tó kí pẹ̀lú bẹ̀rù Allah subhanahu wa ta'ala inú ròyìn tí ń bẹ fáàmù mi ní tólúwa sọ fún wa nínú súra yìí nípé walladhina hum 'ani lagwi mu'ridun àwọn nǹkan pátipátí ọ̀rọ̀ tí ó sàǹfàní

mẹ́jọ mẹ́lẹ́nu jù ah, lẹ́nu tí a bèèrè ya nàbí yàmà wọ́nà lam àkọ̀dú na bí ma na takallam bí tí ah, n sáàmà sí sọ̀rọ̀ ó tún máa wá bá wa kó dání àti wọ́n mọ̀ dé ní ó gbé e lọ direct ẹ́ àdẹ̀dẹ̀ ní sakara ti ká gẹ́gẹ́ ìgbà ìjájú ti fún ni a ti pé ìlọ ọmọ wọ́n yá kúkú náà ti náà rí ara ojú yìí ìlà àfọ́ ìlú àti lẹ́bí tẹ́kẹ̀ jọ pé àwọn èèyàn tó wọ̀nà tí tẹ́kẹ̀ jọ pé èrè ahọ́n wọn yóò kọ wọ̀nà ni ọlọ́ọ̀bà kọ́ sọ wá mẹ́ especially tó bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti débi ìwọ̀ èèyàn tó bá ti débi dúkìá gbogbo tábà ti máa sọ tó lè tẹ̀tẹ̀ lọ ẹjá máa sọ́ra ọ̀ ẹlù ní ọmọ ìpé rí igbú tí trailer ò lè kó tán trailer ògùn ò lè kó tán òun ti sọ́ láàrin second ẹlù ní ọmọ ìpé gbogbo wàhálà tó ń ti ṣe gbogbo gbèsè ayé òun dáadáa àtìgbàgbọ́ tó ní àti wàhálà tó ṣe ìdókò lù ṣe lọ́pọ̀ tán sí ó lè ṣe lófò láàrin ọ̀rọ̀ kan sí kejì ẹ jẹ́ ká sọ dáadáa o tó bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti débi tó pàtẹ́ ní mọ́ pé èèyàn sin lọ́run tó bá ti débi pẹ́tọ̀ ẹ má sọ̀rọ̀ ń pẹ èèyàn ẹ má sọ̀rọ̀ pa àjọ ọmọlúwàbí rẹ̀ tí ó ti ń bẹ́ẹ̀ sọ dáadáa o àti mo lọ bá ìrántí ọlọ́run dé àgbọ́mọ̀ wá dáràn tọ́jọ́ pé dáadáa rẹ̀ ó kò fáwọn kan láti àmà àbí dáadáa tó jẹ́ ẹ̀ṣẹ́ gan orí ọ̀rọ̀ tọ́ sọ lọ́lọ́run fi àpá rẹ̀ tó lọ gbogbo ló ti ẹ̀bà jẹ́ àìdá ẹ̀tún fi kún fún ọlọ́mọjà dáràn àníbì láwọn kan dáràn wọ́n wọ́ná torí èrìnjẹ eré ahán wọn wọ́n ti fẹ́nu yìí sọ́sọ́kúsọ́ mọ́mí ní ma ń sọ ahán rẹ̀ ni nínú ròyìn wọn tàdíyàtù zaga àwọn a máa yọ zaka ọlọ́run sọ pé na hùn zaga dị ní fa ìlú àwọn tọ́jọ́ pé wọ́n máa yọ àwọn sàká ìtọ́jẹ́ tó wó wọn ni sàká ti góòdì ni èyí àbí sífà àbí òródò tìjárọ̀ àbí èyí tí wọ́n fi ṣe business capital tí wọ́n fi ṣe business àbẹ́yí tí ń tulẹ̀ jáde àbí èso àbí ìwọ̀ ìwọ̀ ní zàkájẹ́ èyí tó yẹ pé ìwọ̀ àwọn mẹ̀kúnnù dẹ̀ ni àti ọlọ́ǹdẹ̀ ní kéèyàn ọyọ arógúnrígùn ìsìláàmù ni ẹlòmí lówó òkè mẹ́yí tí sàkáwọ̀ ó kàn sáà kó sí báńkì ní ìjọ́ tó bá wùyọ́ lọ ralẹ̀ ìjọ́ tó bá wùyọ́ kọ́lé ìjọ́ tó bá wùyọ́ ra mọ́tò kò fáwọn mẹ̀kúnnù lẹ́tọ̀ wọn ọ̀yọ́wọ ọlọ́run kó bẹ́ẹ̀ eléyìí ohun àwọn òní òdodo àwọn òní òdodo ń jọjọ́ ń fi nǹkan kan pamọ́ ni wọ́n ti máa béèrè pé kí ni bíṣọ́ọ̀bù zàká ẹ̀yìn àfáà Eh, wọ́n ní wọ́n pè kan ní góòdì wọ́n pè kan sílífà àti góòdì àti sílífà lámọ̀ ṣèwádìí nínú ìtọ́dẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ òun ní iṣẹ́ ti sílífà yìí òun náà ni ó ti jọ́ràn àyàn fún ni tí èèyàn bá ti ní owó ti sílífà nínú ọdún 2 something million báyìí tó bá ti yíká ọdún èèyàn mọ̀ yóò zàkà ń bẹ̀ 1 eh, over 40 two point five percent nínú hundred ayọ̀ méjì àti àbọ̀ péré nínú hundred yọ́bọ̀ kú ẹ́ ninety seven point five tíyàn lọ́wọ́ tí yíò tó ẹ́ ó kéré jọjọ tàbá wo pèsè tí jẹ̀ sí rárá wọn nínú tààjọ àti tí ó tó sẹ́kù sí wa lọ́wọ́ nínú ìròyìn àwọn mòmìnì òdodo yìí hifzul furuj alizina àwọn a máa sọ àwọn abẹ́ wọn omi ní òdodo lọ́kùnrin òdíjó ń zìnà tí ó ma wo àwọn obìnrin káàkiri ẹ́ kódà bẹ́rẹ̀ ní níyàwó lé kọ̀rán kí o gbàrò yí mò ní nígbà tó níyàwó lé tán tó tó lé àwọn èèyàn káàkiri ta kódà lòmí kí ọ̀run náà ni kí ọfẹ́ fẹ́yàn kó bá ti dìnà kó tó fẹ́ kó tó lọ tọrọ ẹ̀ kó tó di ẹ̀ṣọ́ fún níwájú ọlọ́run ọ̀ràn ní kọ́dà gbogbo amùkọ̀ dìmáàt tẹ́yàn máa ń ṣe bí kò dé ti ẹ̀ sẹ́rẹ̀ jẹ kankan bẹ̀ tó jùpọ̀ ọkọ̀ parẹ́ ló kọjẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe sí náà yìí mélòó mélòó ọ̀ràn tí ọ̀yẹ́ tí yàn dá ẹlòmí lálàáfíà ọlọ́run fún ní àlàáfíà tọ́lọ́run ṣe ìdẹ̀ra àlàáfíà fún kò mọ̀ bí tára tí ronú rí kódà ẹlòmí ológun tí ń lò ẹlòmí ò tiẹ̀ ní dókítọ̀ nígbà kúre fún tó bá rẹ̀ yọkàn gba eh, fámásì kan lọ ni tí bá dẹ̀ ti fún ní nǹkan ẹyọkan ó ti tán ó tó dijọ́ ọlọ́mbá tó wí nígbà ń gbádùn gbé yóò dẹ̀ fi ìgbádùn ìṣẹ́jú kan sí kejì yóò dẹ̀ lọ fi bọ́lá olóko bá láti àwọn yóò wà lọ bá bóyóbìnrin tí ó gbádùn táàrẹ̀ kan ṣe ẹ́ alọ́bàálò yóò wà jẹ́ ní tó bú ṣe rí burúkú láti lẹ́wọ̀n àlàáfíà ara rẹ̀ wọ́n àdí fi ẹ̀sẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin náà ṣe bí ẹni tó bá gbádùn sí rí rẹ̀ bá pé tó farabalẹ̀ tó fẹ́ fẹ́ obìnrin lọ́nà ẹ̀tọ́ ẹ́ tó ṣe sùúrù pé ní ṣe sùúrù tí fi jẹ́ ti sọ́dá náà ni pàápù tó lọ ti tọ́kùn ní ọmọ bèèrè pé kí ni ẹ́ kí ni kí ni condition yìí sára tí a yìí pé abẹ́ ní challenge kan àbúrà àbúrúta ló fẹ́ fẹ́ yìí àmá wọn ní sínà tẹ́ẹ̀sì wọn ṣe èso tẹ̀ níjú wúrú nù yẹn bọ́dì wọ́n máa wo bọ́dí ara wọn sí ara wọn àti owó àti ìbádò tí ó fẹ́ nírí láàrin ara wọn ni ìgbésí ayé mumi ní kọ́yẹn ìgbésí ayé olóòrùn òun ni ẹ ìgbésí ayé tó dọ̀tí tẹ́ ká bá mùsùlùmí òdodo mẹ́ àwọn mumi ní òdodo sẹ́ ọlọ́ni walladhina hum li furujihim hafidhun àwọn èèyàn máa ń sọ abẹ́ wọn wọ́n sọ fún bìbì náà gbẹ̀kọ̀ bí ní bá ẹni tí ìṣẹ̀lẹ́tọ̀ mi ṣe ilé yìí ìròyìn àwọn òmìnir òdodo ni ẹ ẹni tó yẹ pé mùsùlùmí ni yóò wá wó pé àwọn táwọn ń ṣe báyìí náà àwọn náà ní àwọn náà láwọn èèyàn táwọn jọ ń ṣe rú ìranà ẹgbẹ́ ti táwọn tó ẹ̀yìn tẹ́ ṣe ẹ̀yìn wà lẹ́gbẹ̀ẹ́ kan mọ́sẹ̀rí burúkú

tó bá yá ẹ̀mí rẹ̀ ọmọ ọ̀rọ̀ yóò tún bá ṣe nẹ́fìlà tó bá yá ní kírun lọ́sàn-án tó bá tún kí lóru tó bá tún yá yóò tún bẹ̀rẹ̀ sí máa ṣe dáadáa ní máa ń bínú púpọ̀ tẹ́lẹ̀ ìbínú yọ máa dínkù kìí ṣe dáadáa tóbi rẹ̀ tó yóò bẹ̀rẹ̀ sí máa ṣe dáadáa àwọn èèyàn tí gbádùn rẹ̀ tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa gbádùn rẹ̀ àmọ́ náà tí ò ní yóò bẹ̀rẹ̀ sí ní ìwà pátipáti yóò bẹ̀rẹ̀ sí fi sílẹ̀ bí dáadáa sí máa ń pe dáadáa ránṣẹ́ yẹn bẹ́ẹ̀ náà làbúrú sí máa ń pa burú ránṣẹ́ tí ìyẹn bá bẹ̀rẹ̀ sí dáràn ẹ́ tí ó bá tọ́ra yóò padà gúgbí kan tí ibi tí ó náà fẹ́ dáadé láyé yóò padà wádìí rẹ̀ torí náà nǹkan àwọn olùgbàgbọ́ òdodo olúwa sọ pé obìnrin tó bá jẹ́ lẹ́tọ̀ wọn nìkan làwọn máa ń gerí ẹ̀ obìnrin tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹnìkan kò ní gerí àwọn tá jẹ́ student of knowledge ọ wà ní school ọmọ mi wọ́n ń fún lówó oúnjẹ ni òun náà ló mọ lóhun ń ṣe òun wá àwọn girlfriend káàkiri ọmọ mi oníbàárà ọmọ olójú kòkòrò tí tó bí rẹ̀ náà fún òtó lọ́wọ́ wọ́kùnrin tó dé tí ń torí lè bá máa fún lówó àwọn tí wọ́n fún lówó oúnjẹ tí wọ́n ń pè ọ lé ní tí wọ́n oúnjẹ wọn fún ọ nítorí wọn padà lọ jáde wá fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí ò farabalẹ̀ lọ́kùnrin lóbìnrin iṣẹ́ ò wọn lọ́rùn máa ń fẹ́ wọn ò ní wọn tó wù ní ọmọ wa gbogbo student of knowledge tẹ wà ní àtẹni tí bá fún gbọ́ mi ẹlọ́bẹ̀rọ ọlọ́run rí pé ìtí jẹ́ ìrìn ránù ọ̀rọ̀ ránù àwọn oníránù má bá wọn ṣe mọ́ ṣe ránù ẹni tí ó ṣe ránù ní mọ́ ń ṣàṣeyọrí àmẹ́ni tó bá jọ pé ìránù bá ti wọ́ lẹ́sẹ̀ yín kìí gbádùn gbésí ayé rẹ̀ kìí gbádùn ẹ̀fọ́ kìí ṣàṣeyọrí ibi ọba ti lọ forí kọ́bì kan orú wọn yóò padà wá di pé gbogbo tó fọjú àárọ̀ rẹ̀ ṣe ó padà dánù lọ́sàn-án torí náà nǹkan tó bá fẹ́ kí ìgbésí ayé òró lójútu àti kékeré ló ti pláni ẹ̀ pé hùn tásìkò kan bá tó làmọ́ wa básìkò ayílẹ̀ ọ̀bá ti tó wọ́n lẹ́ni kìí pé ọmọ tó wà ní secondary school kí ètí ní mẹ́bí odó tó dọ̀rá sí òun náà bẹ̀rẹ̀ sí ní eh boyfriend níbẹ̀rẹ̀ sí ní girlfriend kò síbi táwọn ilé yọ bá dé tí kìí bá jọ wípé wọ́n ti lọ gbéra wọn wọ́n ti lọ dára wọn lọ́nà àwọn ẹni ẹni ní ọ̀tá ara wọn ni wọ́n jẹ́ fara wọn wọ́n jẹ́ ọ̀tá fúnṣọ ara wọn bí ìsàtí ni bọ̀jọ́ alé èèyàn jẹ́ ni torí náà kọ́ àwátá jágbàlagbà náà ìyá àgbàlagbà tún di púpọ̀ wájú ọlọ́run torí pé kí lọ sọ pé ṣe ọ́ oníyàwó ní kí níyàwó níyàwó tó ń lè ka ọlọ́kọ lé kí lọ́kọ ọlọ́kọ tí tún gbé ẹ ẹni bá tún ṣe wé léyìí o ní nǹkan tó jẹ́tọ̀ bí ẹni tó ní oúnjẹ àláàlì tí ó jẹ títún kiri torí di eléyìí ẹ ká sì bẹ̀rù Ọlọ́run bá ṣe tó wáyé tó mú mi ní òdodo bá ní wá o mú mi ní òdodo máa ń sọ abẹ́rẹ́ ní o mú mi ní òdodo èsì náà o eléyìí ni nǹkan tí Ọlọ́run bá sọ fún wa pé walladhina hum li furujihim hafidhun wọ́n máa ń sọ àbẹ̀ illa azwajihim ìyàwó wọn àbọ́kọ wọn làwọn débẹ̀ aw ma malakat aymanuhum fa a eléyìn ṣegúnmẹ́ hezbollah amanat nínú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo òun ní pé wọ́n máa ń sọ àmánà àmánà tí ẹ gbé sí wọn lọ́wọ́ à bá náà náà

ẹ́ kéjọ pé kíyàn ó síyàn ọwọ́ àbí ó gbé nǹkan síyàn ní ara mọ́nà ni bẹ́ẹ̀ ni kéṣe nìkan ẹni tó sọ̀rọ̀ fún ọtí wò yíwọ̀ ọ̀hún àmọ́nà ni ọgbọ̀dọ̀ dọ́dọ̀ ìyàwó rẹ̀ kọlọ dálẹ̀ abọ̀dọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kọlọ dálẹ̀ ọ̀gá tí wọ́n kọ́ ọmọ sẹ́sọ́ndà ni wọ́n aburú ọgbọ̀dọ̀ wọ́n àlàáfíà wọn ni ẹ̀sìn wọn ni ìjọmọlúàbí wọn ni ọgbọ́rọ̀ tọwọ́ rẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ náà ni kíkà bẹ́ẹ̀ náà ni àfà nílé ẹ̀kọ́ ni ọgbọ́rọ̀ mójútó àwọn student wọ́n sàbúrú pẹ̀lú wọn lónìí wọ́n mọ̀ mú àfà tó lóun kọmọ ń kéwú ibi ìsìnbà náà pẹ̀lú ọmọdé ìwé lẹ́yìn ọwọ́ ti ẹni tó jẹ kó àtòwó àtòbí gbogbo nǹkan ló fi ní kọ náà yóò jẹ́ alásàjẹ́ ẹ̀dá tí ò ní fẹ́ débi haram kọ́lá kọ̀ bá ma wù yóò gbára lọ́lọ́run yóò kájú wo òṣìṣẹ́ tí wọ́n gbà sí iléeṣẹ́ àmọ́ ní iṣẹ́ tí wọ́n gbé fún àtàkókò ọgbọ́dọ̀ jàmbá àmọ́ inna Allaha yuhibbul 'amila idha 'amila an yutqina àníbi lọ́lọ́ ní tí ó ti tẹ́gbà tó bá jẹ́ kó títẹ́ ìdá wọ́n tẹ́ gbé tẹ́kù tó tẹ́ dàmánà ni wọ́n tó gbò ti fẹ́ àmánà ni kó fi owó ọ̀yà wọn fún wọn átùlẹ̀ àjírọ̀ àjírọ̀hú átùlẹ̀ àjírọ̀ àjírọ̀hú átùlẹ̀ àjírọ̀ àjírọ̀hú kọ́bùlẹ̀ ayẹjú fa àrùhù àníbi ni ẹ fún òṣìṣẹ́ lówó ọ̀yà rẹ̀ síwájú kí ogun olóògbé ẹlòmí olówó lọ́wọ́ kò rẹ̀ ní sanwó ṣiṣẹ́ tẹba bèèrè ó lọ rẹ̀ anya ibi tí ọ̀rọ̀ dé yìí kò sẹ́ni tí ó jẹ́ kọ́lá Nàìjíríà gan jẹ gbèsè wà lọ rẹ̀ tí ọ̀rọ̀ tán níbi sọ pé mọ́tìlùlọ́gbọ̀ní ni ẹmẹ́jà sáàpù sí fún àwọn tó bá wà ní ọ́ndà wa gbogbo àwátá wá ní àwọn wò lọ́rùn tó pọ̀ rẹpẹtẹ inú wọ ọlọ́ni ìwọ ọ̀tẹ̀ dánà ni abẹ́ ọlọ́run bá mọ́ta bá wá gbé o mọ́jẹ kó di àbámọ̀ fún wa níwájú ọlọ́run tẹ̀mọ́jẹ ó dìyà fún wa níwájú wa láníwọ̀ tá kò fún wa ọlọ́ọ̀bàlá kọmọ́sàmà bá wa gbé kọmọ́sàmà bá Muhammadin وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال محمد الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد gẹ́gẹ́ bá ti wípé inú ìròyìn àwọn mùmínì òdodo òun ni ìmójútó àwọn nǹkan tá a ti kà síwájú yìí ọlọ́run tó wá tún gbé wá níbi inú suratul mu'minun ó ní walladhina hum ala salatihim yuharibun òun ló fi bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà lásán àtàrà pé àwọn yìí máa ń kíhùn pẹ̀lú bẹ̀rù ọlọ́ọ̀bà ọlọ́pàá tó sọ pé wà lẹ́dí ìnà hùn àdà sọ̀dá àti hìn yóò àbìdó wọ́n máa ń sọ àwọn àrùn wọn inú ìròyìn wọn ní pé wọ́n mójútó wọ́n kí àwọn orígun rẹ̀ ni ọ̀ranyàn rẹ̀ ni àwọn súnáni rẹ̀ àwọn mọ́jẹ̀mú ń lébò lọ́lọ́run ṣe gbàṣẹ́ lọ́wọ́ àwọn ju bóò làwọn ti ṣiṣẹ́ lọ wọ́n ṣiṣẹ́ o àmọ́ mojú tó pé ẹ́ bóò lọ́lọ́wọ́ ti gbà á ìjọ lọ́wọ́ gbà á eléyìí bẹ fún wọn gan torí di eléyìí ẹ jẹ́ ká mójútó àwọn ìwọ̀ ọlọ́run mọ́símọ́sí ọlọ́run ẹ jẹ́ ká jìnà sí kálíbà rí èrè jẹ èyí tí ó pọ̀ síwájú ọlọ́run ìdáta ìdánihà ọlọ́run ni wọ́n wọ àdìjẹ́nàṣẹ́ akìrìmọ̀dò sàmbẹ̀ kọ́dìdí na fi àbádà láhùn fi àzúwájú mọ̀kànhárọ̀ wọ́n nù dìkìlùhún zìlẹ́n bọ̀dìlẹ̀ ọlọ́run ni àtọ̀sìn ọwọ́ sàdìjẹ́nà abẹ́ọlọ́bà bá sọ́hánà sàádà látàkì ọ̀rọ̀ tí wá bẹ́ kálọ̀ mọ̀ pé àwọn olùgbàgbọ́ òdodo Allah subhanahu wa ta'ala ó ṣe ìròyìn wọn nínú ọwá sàlàyé wọn pé ìlàáríkà múlẹ̀wárí tó àwọn wọ̀nyí ni wọ́n jogún àjẹ́nà àwọn kan náà láyé lájẹ́nà àmọ́ iná lọ́rọ̀ tí wọ́n padà já sí múlẹ̀wárí tó ó tó jogún tí wọ́n papọ̀ ọlọ́nkọ́kọ́ àwọn ni ó jogún fèrèdáwọ̀ wọ́n fi àkọ̀ọ̀dìdún ní ìjáde bẹ́ẹ̀ mọ̀ láìláì tẹ́bí ìgbádùn láyé bó bá ti lè wólè bí tó gbogbo bí bá ti lè wólè tó gbogbo tó bá ti lè wólè tó bó bá ti lè wólè lálàáfíà tó níbẹ̀ bó bá ti lè wólè pọ̀ tó ajáde lẹ́nu ọkà àbúté bá wọ ìgbádùn àdìjẹ́nà àkúlóbìnrin ọlọ́mọta àti kọ́rọ̀ ọgbọ̀ta àdìjẹ́nà ọlọ́mọ àjíká jíyà mẹ́jíká jíyà mẹ́já jẹ́ sínú sáré mẹ́já jẹ́ síwájú ọlọ́bàjọ́ gbìdà fẹ́yàn ó fi wá sínú àwọn tí ó wà àdìjẹ́nà bí rẹ̀ wàlà sáàbì kọlà ọba láì ìṣẹ̀ ní kọ́kọ́ díyà ọlọ́run wọ láàánú rẹ̀ kọ́mọ́sà sí bẹ́ẹ̀ kárí ìjọ nìkọ̀ọ́ká wa a nínú àwọn ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo yìí àtàwà ọba òun ni ìwà tẹríba ìwà pẹ̀lẹ́ ìwà táǹkùtáǹkù òsì fáwọn ọlọ́ni wa ìbádù rahman ẹ̀ráwọn ìbádù rahman àwọn ẹni ọlọ́run àwọn ẹrúsìn ọlọ́run gidi àwọn mòmìnir òdodo alladhina yamshuna ala al-ardi hawna táwọn bá rìn lórí ilẹ̀ ọlọ́run ẹ́ wọ́n máa rìn ìrìn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wọn ò ní máa rìn táńkù táńkù ìrìn ajẹ́ nípa ìrìn akọ ìrìn tata ní mú mi ìrìn ẹ́ kò sí babú lọ́run àájẹ ogun ọmáyé ni a máa tẹ̀ wọ́n bá ṣùgbàṣù ní gbogbo àwọn ara wọn títọ́lọ́wọ́ bá especially fáwọn ẹni ọlọ́run tí ń títọ́lọ́run bákanáà badu rahman àwọn alimominon àwọn olùgbàgbò òdòdó àwọn òròyìn wọn al'ẹ̀rọ alìjahìní àwọn ìbáwọn aláìmọ̀kan takangan tí ájọ náà tán bí owó ni tó lóró lè gbé èbú ni àwọn sọ wọ́n pé ẹni tó ń mọ́jọ lọ àtúbá ló yáwèrè wọ́n sọ pé èrí e-, tó ń sátímú tó ọmọ ìpéwèrè gẹ́gẹ́ lọ ń bá sí ìlú ni àwọn èèyàn gidi àwọn olùwàgbó òdodo nínú wa tí wọ́n ní pé táwọn aláìmọ̀kan bá ń wùwà ìmọ̀kan tí wọ́n wọ́n gbọ́n sẹ́gbẹ́ kan ni ọlọ́run ni àwọn ẹni wọ̀nyí àwọn ẹ̀wọ̀n ẹgbẹ́ ọlọ́wọ̀n ọba olùgbàgbó òdodo gidi yóò wọ́n ìdà ọ̀bọ́bà hùmùlìjà ìlú kọ́ọ̀lù sàdára táwọn aláìmọ̀kan bá ń sọ àwọn sọ dáadáa ni kí ọlọ́run bá fi ọmọ bá yín wọ̀ òun yíò ògùn wọn lórí pé wọ́n mọ́ pàṣẹ dáadáa òní kọ́ mọ́ kọ́ wà bàjẹ́ wọ́n mọ́ ṣe ogun àwọn eléyìí àmọ́ wọ́n mọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn bá wọn aláìmọ̀kan náà ìmọ̀kan bákan náà alìmọ̀hábàbàtò alákìyàmì lẹ́yìn àwọn inú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo ní pé wọ́n a máa wọ́n máa ti kìyàmù lẹ́yìn wọ́n máa kírun wọ́n máa dìde dúró lóru wọ́n máa ń kírun lóru irun òru inú òun tí anẹ́bí sallallahu alaihi wasallam tí ma ń kí látọwà ní Ramadan láti sínú Ramadan ọbẹ̀ látẹ̀yìn ìṣáì ó fi di ìgbà tí fájìrì bá yọ anẹ́bí a máa kírùn yìí ọlọ́dún wá ròyìn pé ròyìn àwọn ọmọ wọ́n máa ṣe fẹ̀yàmù lẹ́yìn kọ́dà ní inú tọ́lọ̀ ṣe ròyìn ẹ̀lú ìbàrí tó jẹ́dẹ́ wà kìíyàmù wọ́n ní ìròyìn yìí ìròyìn tí ń bá wọn gbé lọ ní kéjì ọgbà wọn máa ń fi ilẹ̀ tó bẹ́ẹ̀bá ṣe lágbára mọ́ pàtàkìráka méjì náà ló bá lágbára lẹ́yìngbà wọn fi wítìrí lé ọwá ń kí jojoojúmọ́ ó lóore jùkọ́ kan máa kí bí mẹ́wàá ní ìdákúrekú àbí mẹ́jọ ní ìdákúrekú lọ tó nǹkan tó bá mẹ́fà gbára rẹ̀ gbé ìgbàgbọ́ rẹ̀ gbé tó bá yọkọ́ bá gbé ẹ̀yìn orú fábí àwà ní ìmọ̀ nílò lórí jù láìkò lè kí lẹ́yìn orú ọba tí ìṣà ìtàn kíkí àwọn ilé jẹ́ bẹ́ẹ̀ni wọ́n lọ́gọ́bà Ramadan nígbà tí Ramadan náà ká máa kí ẹsẹ́ pọ́ bẹ́ẹ̀ inú tí ẹ máa fi ń bọ́ olúwa mi sọ̀rọ̀ ni inú tọrọ nǹkan wájú Ọlọ́run ẹ́ nínú oore tó pọ̀ lọ́lọ́mọ fi ṣe fún yín ẹ jẹ́ kí agbẹ́yànjú láti máa dún máa inú ọ̀rọ̀ ìyà àwọn olùgbàgbódodo ẹ̀ṣìdáàdì ìrìnfà ìmá ná wọn ò ní sáàfẹ́ jùbí nínú wọn ò ní sáàfẹ́ ìtó ẹ ma ná fóbìnì fún aya ní fọ́mọ́ ní fáwọn ẹbí ní fáwọn aláìní ní mọ́ ṣàánú wọn ọ̀rẹ́wọ̀lẹ̀bí ibi àrámù ináwó tí kẹ̀ẹ̀ṣùn àbátọ̀ ah, náà nísìn wọ́n rò pé ó sì ta ọ̀tá wọn ni èyí nǹkan ọmọ fi ná ẹjẹ́ ká ná ẹkágẹ́ kẹwọn ẹnu ẹlẹ́gàn kẹlẹ́gàn ọmọ ìjànukọ́ lè fẹ́ fàyà àwọn òdòdó ni ẹwọ́ tàbí dójú ti kìníkan ni tàbí ṣe kìníkan bọ́ta lámúrísírì fún onímọ̀rọ̀ tí fáwọn èèyàn lámúrísírì fún èragbó ẹ̀yọ́ máa ṣe bí ìgbánkúnlẹ̀ náà náà sí òní náà sílẹ̀ táwọn náà bá bẹ́ ná síbi aláàlú wọn ní kọjá àlàmẹ́ wọ́n lámì àtúrù wọn ò dé nínà náà ìṣó ìdí wọn náà tí wọ́n máa fi pamọ́ nítorí wọ́n ṣe púpọ̀ tí wọ́n ṣe kékeré àwọn tẹ́gbẹ́ wọn fún un ló ẹ́ kó fóbi ẹ̀ lówó kó fi jẹun wọ́n fóbi lówó tó ń tọrọ kun no lámì àtúrù wọn àdíkò kó ní ọ̀nà 20,000 yóò tó fi ẹjá fún 100,000 kí wọ́n dáhùn oṣù máa sáyé ìsọ àbíkò tí ọkọ̀ pọ̀ tí ó bá tó tó sẹ́kù yẹ́hùn yíò lọ dákún lọ dánú ilé yìí nǹkan àwọn olùgbàgbọ́ òdodo ìsìbáhùn olùgbàgbọ́ òdodo ogun ìpáyàn ìròyìn tí wọ́n fi ń ró ìyàwó mùsùlùmí lénìí ẹ̀rí pé lọ́wọ́ gbẹ̀yìn àdúrà pọ̀ tágbé gbẹ̀rẹ̀ yóò ti bẹ́ ń di ọ̀rọ̀ àjínigbé àǹfààní ọlọ́mọ́sàmà túnà sírí wọn. ẹgbẹ́ láwọn oṣù bí lélo kan sẹ́yìn wọ́n ni àrùn pa genocide christian ní Nigeria ẹ̀rìkẹ́ àókagúnà máa ìpé rọ ni àmáwọn christian náà jẹjẹ náà wọ́n kọ̀ bá mẹ́ta ní ti gbogbo wọn náà ẹnu wọn ti kò ní ìsìnyẹn nìkan kò lè parọ́ àjínigbé máa parọ́ mẹ́sìn máa pé mùsùlùmí ló mú wákọ́ ọ̀hún ó ti clear alhamdulillah abẹ́ọlọ́run àti ilé òtí ìtúta ọlọ́mọ́sà tó túnmọ̀ àti gbogbo àti bẹ́ẹ̀dì ọ̀rọ̀ yìí sí abẹ́ọlọ́run ọba gbogbo àwọn tí ń bẹ́ẹ̀dì à ń pààyàn Nàìjíríà àti káàkiri àgbáńláyé nípa ìlẹ́tọ́ abẹ́ọlọ́mọ́sà máa túnmọ̀ àti rí wọn gbogbo àwọn alágbára tí mẹ́fẹ́ mọ́sà bá gbàgbára lọ́wọ́ wọn gbogbo àwọn tẹ́jọ pé wọ́n ní wọ́n jẹ́ ti ní ìlú ìlà ọlọ́run mọ́sà àgbàgbà lọ́wọ́ wọn àti ọlọ́run ọba àmà kìdínápà tẹ́lẹ̀ àmà bandit tẹ́lẹ̀ ọlọ́run mọ́sà bá kó ọkó lẹ́ àti ọlọ́run ọba gbogbo aburú tí wọ́n dálẹ̀ náà ọlọ́run mọ́sà bá wà tán mọ́sà bá wà kápó lẹ́ gbogbo àwọn ní ọmọ mẹ́sẹ̀ ọmọ 2 years ìbẹ̀lọ́wọ́ wọn ọlọ́run mọ́sà bá gbà wọn kalẹ̀ ìsìláàmù kó mú àǹfààyàn wá òun

وعلينا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وقرها إلينا الكفر والفسوق والاتيان واجعلنا من الراشدين أقيموا الصلاة عباد الله إنا لا يفرقنا ولا أحبنا أنا